Global Dahiratu Dhikrlahi Islamic Organization a wà ní ìlú wọlé ẹ̀pẹ́ Shala ok Shala Ni Anglican Primary School Ibelawa. la wà so àwọn ọmọ school àwọn ọmọ kéèké afẹ́ṣẹ́ǹjì aṣọ school wọn a dẹ̀ kó àwọn ìwé báírò sharpener kó wá fún wọn so a dẹ̀ ṣèǹjẹ̀wò school wọn àtàwọn nẹ́sẹ̀. dáadáa torí èròǹgbà wọn ni pé kí ọmọ yìí kí wọ́n ṣe aláàgbé wọn sókè ọlọ́run á wà pẹ̀lú wọn ọ̀hún náà á ṣe oríire children how are you how are you how are you children so this is global Dhikrlahi global islamic organization they are here to distribute exercise book your writing materials both pencil eraser sharpener forty leaf and various exercise books for you to learn and they will look at your clothes they will now sew clothes for almost all of you, 50 number. Those of you that your clothes is not well okay, yeah. they are going to make sure that they get you a tailor and sew it for you, fitted one. Yeah, and so the tailor is around here. This is our so the sewing mistress is here. So they will sew the clothes for you and you'll be happy at the end of the day. And this is not the end of what they are going to do for us in Epe. They are still coming and they are coming to help us. Those schools that have need help we identify them and we let them know those schools that still need help. Yeah. So they will still come forward to come and help us by making the children happy. Children, are you happy? Yes. Are you happy? Yes. If you're happy and you know, clap your hands. If you're happy and you know, clap your hands. Hello. If you're happy and you know that you really want to show that you're happy and you know, clap your hands. Say thank you, Global Islamic Organization. Global Islamic Organization. Thank you, thank you. Say thank you. Thank you for helping us. Thank you for coming to our aid. May God bless you. God bless Global Islamic Organization. Ṣé ta ìpínlẹ̀ náà ká tó appreciate? Wọ́n tó yọ àwọn aláṣọ. Ẹ̀kan tó wà pọ́n fẹ́ appreciate yìí ni ọtí ẹ̀yẹ́ká fún ọ ní ìwé ẹ̀yọ́ fún ọ̀wé náà ẹ̀yin alábísí ìwọ̀n ẹ wá kọ̀ wọ̀nyẹn wá ẹ kọ̀ wọ̀nyẹn wá primary six raise up your hands.